حمدا مشهورا أوي كده حمدا مشهورا سحرا وجاهدا لله رب العالمين حمدا ọ̀pẹ ọba olúwa ọba àwọn ẹ̀dá ọ̀pẹ ọba olúwa ọba àwọn ẹ̀dá tó ṣe wá ní oṣù àbùdá wa ṣùgbọ́n àbùdá wa ṣùgbọ́n. هدى وشورا ọmọ iṣu fún yẹn gẹ́gẹ́ bí mùsùlùmí èyí ìkẹta tó lè sọ ní ọ. àyà kẹrin dúpẹ́ lọ́wọ́ kẹlu kẹlu fífẹ́ ẹ̀sùn títẹ̀ nítorí bí bá a ṣe ti péyà lẹ́kọ̀ọ́ kì í ti gbogbo ẹni tó dágbére fún ọ̀gbọ́n lẹ́kọ̀ọ́ lọ́lọ́run ká dára tí wọ́n lè rọ̀mọ̀dọ́ọ̀nù káàbọ̀ lọ́dún èmi wá nìyí ẹ̀mí náà nìyí gbogbo wa wí bá a ti ń sọ lọ́rọ̀ ó là ń wípé mọ̀ràbá bí káyà rọ̀mọ̀dọ́ọ̀nù. Ibi ọpẹ́ ló ṣe déédé ọ̀rọ̀ wa òjò pẹ́ lọ, a dúpẹ́ àmọ́ lórí ìdí ọ̀rọ̀ ọ̀dà wa ṣe. Àmì ọ̀rọ̀ ọ̀dà wa kò ó já sí bá ti bẹ̀rẹ̀ ó jẹ́ pé àwa náà láti bẹ̀rẹ̀ nǹkan. lẹ́yìn ìgbà tá a dúpẹ́ fún ọlọ́run ọba olówó wa òun náà làwa sọ̀rọ̀ àgbà láti fún ọ̀gá wa aṣíwájú àlejò Muhammad nàbí rahman ànábì oníkẹ́ ànábì aláàánú gbogbo gbáyà àlejò Muhammad sọ̀rọ̀ àgbà ó fún ìkẹ́ bẹ́ẹ̀ ló fún àná. النبي صلى الله عليه وسلم النبي وحيد بالحنفية الصبح الفعل الستون من النار والذي وصل إلى النبي محمد صلى الله عليه وسلم وسيل رمية صلى الله عليه وسلم وجينا محمد صلى الله عليه وسلم àwọn aláàbò àwọn sábà ọlẹ́gbàlùkẹ́ olóòlàmà mọ́jú ẹnì kọ̀ọ̀kan wa kúrò nínú ẹni tí ọlọ́run bá náà sọ ọ́ dá إخوة الإيمان oṣù rọmọdún la tó wọlé rẹ oṣù tí àwọn kó àlùfáàn jáde oṣù tó já fún wípé ọlọ́run bá jẹ́ ká mọ̀ pé oṣù omi ìṣẹ̀kalẹ̀ àlùfáàn jẹ́ nínú dáadáa náà lẹ́gbọ̀n muhammad sallallahu alayhi wa sallam olójà fún àlẹ́gbọ̀n muhammad kì í ṣe ìgbà tí rọmọdún ló bá bẹ àdìgbẹ́ lànàbí sọlọ lọ àtọlà lọ sí àlùfáàn rọmọdún ń bẹ rọmọdún ń sí ànàbí sọlọ bí èsì báwọn ni ìjókòó ètò ìjẹ́ lọ́wọ́ àlẹ́ Muhammad sọlọ àtọ ìjókòó àlàyé ètò ìjẹ́ lọ́wọ́ àlẹ́ Muhammad sọlọ àtọ rọmọdún ń bẹ àbúkọ́lẹ́dọ̀ ọlọ́wọ́ ọba ọba tó jẹ́ kí ilé káwá ó gba ilé yìí ọba tó jẹ́ kó rọrùn fún wa láti lè jókòó sí àbí ọlọ́wọ́ ọba gbogbo àwa tí a jẹ́ ọba akẹ́kọ̀ọ́ ìmọ̀ pátápátá bí a ti lo ìmọ̀ wa tí yóò jẹ́ orí fún wa láyé ní lẹ́kọ̀ọ́ sàárè ní gbàgbà ìgbéyàwó ọlọ́ọ̀tún mọ́tà àgbà bẹ̀rẹ̀ ọ̀gá wa. ìmọ̀ eléyìí tí wọ́n lọ sí fún ẹsẹ̀ lọ ẹ̀sìn náà olóòkó ń kéwú àwọn ọlọ́ọ̀tún mọ́tì lọ́wọ́ báwọn. ìmọ̀ tó já sí pé ẹnu àtẹ́ òun ni wọ́n fi máa wọ́n fi máa bùkún yẹn wọ́n fi máa bùdò yẹn pé ó kò sí lóun kéwù ọlọ́run mẹ́fàlá náà lọ́wọ́ a àbí ọlọ́run wa máa tún abala bíbẹ̀rẹ̀ tó a fẹ́ bẹ̀rẹ̀ tàbí bí ọlọ́run àbí ọ mọ̀jẹ̀ ká fi tán àwọn táwọn ọgbẹ́ náà ọlọ́run mọ̀jẹ̀ ká fi tán ká tó wọlé tẹ̀sí ìgbéró láwa. agbolé àmọ́ ní tó ti lé lógún ọdún òun ni ká gbé kú àtúntò sí ìgbà tó ṣe ó ti lé lógún ọdún kódà tá a bá tó márùn lé a lè fi lé a mọ àwọn àgbàlagbà tó pé ìjókòó ọ̀sìn ìjọ a mọ àwọn àgbà yìí pé ìtẹ̀lé wọn wọ́n fi fi ọlọ́run bẹ̀rẹ̀. àwọn kan ti lọ tipẹ́tipẹ́ àwọn ọlọ́dún ọdún bẹ àwọn kan ti lọ àwọn ológójì ọdún bẹ bẹ́ẹ̀ làwọn kan ti lọ tó já sí pé kò tí ì pẹ́ tọ́lọ́ ṣẹ̀ṣẹ̀ mú wọn kúrò láàrin wọn. irú wọn ni bàbá wa ọ̀rọ̀ àti ìgbòjò ọlọ́run bá ní gbàgbọ́ wọn ìlú ìlú bàbá wa Táíwò Gàzáì Ọláwìyí Ọlọ́run àwọn náà ti bọ́ sọ́dọ̀ rẹ̀ nínú àwọn tí wọ́n lọ sí kùfẹ́kùfẹ́ nínú àwọn tó jẹ́ pé ọjọ́ wọn ti pẹ́ bàbá wa kan bẹ àlè bàbá àkànwó bàbá wa kan bẹ ọlábíkú bàbá wa kan bẹ ọlábíkú bàbá jimá bàbá àdìgún bàbá líàdì mélòó la fẹ́ kà bàbá ràókù náà ń bẹ lára wọn a mọ̀ wọ́n lókè ọ̀hún nínú orí àti àbáríkà tó ń bẹ fún mùsùlùmí nígbà tí ò bá sí láyé mọ́ òun ní wípé wọ́n mọ̀ gbàdúrà fún wọn nínú ẹ̀kọ́ tó yẹ kó kálukú wa mọ̀ òye pé kò sẹ́sìn kankan wọ́n yẹ pé ó wà mọ̀kọ́rọ́ nínú ẹ̀sìn yẹn wọ́n ní èyí tó bá tó bá ti àti islam nìkan. àmọ́ ṣàdúrà fáwọn tó bá ti kú ànábì pàṣẹ bẹ́ẹ̀ pé ẹ máa ṣàdúrà fáwọn òkú ni nítorí pé òkú ló bùkátà ṣàdúrà alàyè bùkátà tí kò lọ́mọ dí rẹ̀ bẹ́ẹ̀ ní sáré o gbogbo ẹni tó bá tẹ̀sùn tó fara sí tó fọkàn sí nínú orin tí ó jẹ lẹ́yìn òkú rẹ̀ òun ni pé gbogbo ìgbà tá a bá ti ń ṣàdúrà á lọ ṣàdúrà fún gbogbo àwọn tó kírun gbogbo àtàbà ti ń ṣàdúrà àmọ́ ṣàdúrà fáwọn òkú islam ẹni tí ò bá ti kú sí islam ó yọ kó inú àwọn tá a ṣàdúrà fún gbogbo àwọn bàbá wa yìí lápapọ̀ ọ̀rọ̀ gbalẹ̀ ìjàbọ̀ wọn o bẹ́ẹ̀ láláwọ̀ ìyá náà bá ti láwọn bàbá láláwọ̀ ìyá ìyá olóbì bẹ́ẹ̀ ìyá onígbò bẹ́ẹ̀ ìyá ẹlẹ́ran bẹ́ẹ̀ gbogbo wọn pátápátá àjọyọ̀ túbọ̀ wá pọ̀ lọ́la wá pọ̀ lẹ́kọ̀ọ́ wá ronú sáàgì àlùwàlá ọlọ́run gbogbo àwọn ìyá yìí pátá ọlọ́run bò wọn ládàá o ìlànà ìmọ̀ ikú hadithu bá a dà gbogbo èèyàn pátápátá ni ó bì tán nítorí òun bá lọ ṣe lójú ayé rẹ yóò padà mú tó nìkan nígbà tó bá kú tán òun ni mò nípa àwọn ìyá àlùbáríkà agbẹ́jùmọ̀ wọn lẹ́yìn tí ó kọ́ lẹ́tọ̀ lẹ́yìn tí ó kọjá owó lọ bí àti àdùnnà etí wọn máa ń ṣe lójú ayé wọn nìyẹn àwa ń bẹ ọlọ́run pé kọ́lọ̀ kó mọ́ dùn ọ́ nílá dájú gba àwọn gbìyànjú yìí ìwọ náà tó wá sẹ́kùn bẹ́ẹ̀ kí ni wọ́n sọ nípa rẹ̀ tó bá kù bẹ́ẹ̀ ilẹ̀ mọ̀lúmọ́lùfò àbí ìbáàdà ọmọnìyàn àbí ìbáàdà yóò padà bì tán lẹ́yìn owó ẹ̀ fáfún ayọ̀lá àbí ìpínlẹ̀ òkèèrè wa ìwọ náà gbìyànjú kó jẹ́ ìtàn ó kéré jù àmọ́ ẹ̀rọ sí àwọn ọ̀nà mọ́lẹ̀ tàbí àbọ̀. wàhálà wa ti lè bàbá wa ìlọ́ọ̀nù àná Sheikh Ibrahim Muhalli ọlọ́run bá lè gbàgbọ́ wọn bá lè ṣe kú nísìnyí fún wa iṣẹ́ tí àwọn ṣe kalẹ̀ iṣẹ́ ẹ̀rí ara afẹ́ eré tí wọ́n ń là wáyé níbi two thousand tára ti dára àgbà fún bàbá bàbá òwò á sọ pé kí n jókòó kí n lọ ṣe tẹ̀sí bàbá òwò á jókòó sẹ́gbẹ̀ẹ́ mi lọ́dún náà two thousand bísí ọdún mélòó lò twenty six years kó tó wá di pé ọlọ́run mú wọn sọ́dọ̀ ní two thousand and ten àbí ọlọ́run tó bá mi gbàgbọ́ bàbá àwọn lọ fi alice gbàtàgbà wọn fi torí àwọn wa àwọn ni wọ́n fi àwọn ni wọ́n bẹ̀rẹ̀ ìlú ìlú wa ọlọ́ba Allah subhanahu wa ta'ala ìfọ̀ ìbárúkẹ̀ ti fẹ́ wọn àwa ni nǹkan fọlọ́kọ́ ìlà ọlọ́ba Allah subhanahu wa ta'ala ó jẹ́ káwa náà lọ rí àléébù bá a bá a bá a tí wọ́n wa yẹn ó jẹ́ ká lè lọ rí i ọlọ́run à ń bẹ̀ ọ́ gbogbo àṣìṣe bàbá ọlọ́run bá lè lọ kúrò lójú wọn bá lè sàmójúkúrò ìpẹ́ burú bá lè mú kúrò lójú wọn kábàárí wọn ààyè tó sóògùn ni ọlọ́run bá mi tan ìmọ́lẹ̀ sí kábàárí wọn ààyè tó fún ni ọlọ́run bá mi tan ìmọ́lẹ̀ sí àwọn tí wọ́n bí wa náà tí wọ́n ní kí wọ́n fi ẹsẹ̀ wa sí ojú ọ̀nà ìmọ̀ ọlọ́run àwọn náà ti bọ́ láti kìí àmọ́ bá lè gbàgbọ́ tí wọ́n náà àti bàbá àti ìyá àtẹni tọ́lọ̀ olùwò sábà bí ìmọ̀ fún wa gbogbo olóògbé bọ́tà ọlọ́run sábà lè gbàgbọ́ wọn. bàbá wa Muhammed ẹ̀tọ́ ni ẹ̀tọ́ ni pé a gbọ́dọ̀ ṣàdúrà fún wọn orí àfa akọ wa pé ìdá àfa àdáka ìta lọ pípa ìdàpé ìlẹ́lẹ́ òòlù ìdàpé. Thank you. Àfọwọ́sọ̀ ah, tí ẹ̀yin nìkan wáyé kọjá wí, ìdá àfàdákà irú sáà nù, bóyá. Náà, àjíìgbà hàn ìdá àfádàkà ìfáànù gbogbo ẹnìkan tó lọ bá lò ní sábàbí tó fi ìmọ̀ kún ìmọ̀ rẹ̀ nínú gbogbo ọmọ tó yẹn máa ń mọ̀ láyé aláàzẹ òṣùkọ àbàmà ọ̀pọ̀ ẹ̀dá ilé alẹ́ ọmọ ìdìbò torí pé bóyá ara sí ẹyọ ọ̀kan tó bí tó sọ bóyá ọ̀gá àbáríkà bọ̀ àlẹ́ ìbúra àbẹ̀tọ́ni mo ní mọ́ni alámọ̀ta arúfan fàwọ́ àbùkà mo ní alámọ̀ta harfan fàwọ́ àbúkà ẹni ọba kọ kódà kó jẹ́ pé ara tó yọ kan ló kọ ẹ àbú rẹ bàbá rẹ ayé ipò tó o bá dé bàbá rẹ ṣùgbọ́n kò lọ. ìdá àfáàdákà ẹ̀ẹ́sánú bìfá ìdá tó ó ti fa ìdá tó ń tó mú wá yẹ ó mú wá nẹ́kàrà ó lè kéré ó lè pọ̀ tó bá bá àtijọ́ tó ṣàǹfààní ìmọ̀ lọ́dọ̀ ẹ̀yìn yẹn láàbùn ṣokọ̀ òun àbàdà láéláé ló mọ̀ dúpẹ́ fún un wàkúlù ìlànà ọlọ́run lágbájá ló fi mọ̀ nímọ̀ lágbájá ló mọ kùránì ká lágbájá òun ló jẹ́ kí n mọ náà wò lágbájá òun ló jẹ́ kí sọ́ọ̀fù òye mi sọ́ọ̀fù àti náà yẹn ni mo wá fi ń tú àlùkùránì yìí fọláàzù ṣùkọ̀ wàkúlù ìlànà ìjọba àwọn ọmọ ọ̀sán ọlọ́run lágbájá ẹ̀sán rẹ̀ ni kó bá mi ṣe kó bá mi sọ àfáàdà ni a ó sì kọ́ mi yíjọ́ náà kò fàbùsí kọ́ mi kò fìjà gbá kọ́ mi kò fìjà pamọ́ kọ́ mi àbáàdà yìí hà wà á lè fi ìlàwọ́ mọ̀ wà ní àtàrà torí pé nígbà wo bá yá ìwọ náà nira gẹ́gẹ́ bẹ́ẹ̀ tí màá rẹ ti pọ̀ wà á lè bọ́ tó jẹ́ àfa rẹ lọ o lè bọ́ tó jẹ́ àfa rẹ lọ á lè fi ìlàwọ́ èébú rẹ̀ mọ́jọ́ ìgbẹ́jọ́ mẹ́jẹ̀ kó máa wo pé ibi tá a fà rẹ dúró sí ẹ ìwọ náà fẹ́ dó bẹ̀ báyìí báyìí báyìí báyìí níṣòro yóò kàn ọ́. gbogbo nǹkan lè yẹn lè sáré lé láyé yìí ìyẹn lè sáré lówó àbí ìyẹn lè sáré kọ́lé ìyẹn lè sáré ra mọ́tò ìyẹn lè sáré lágbà àgbà ò sí sáré dáadáa nítorí tọ́jú àbá rẹ gàràgàrà tí wọ́n bá dé nínú ọ̀nà níbi táwọn ọmọdé dúró sí nǹkan tó lọ́kàn sí ibà ọ̀nà méjì ọ̀nà àkọ́kọ́ mẹ́ tọ́lọ̀ ń bá tètè fi àlùbáríkà sí mọ̀ wọn wọ́n máa ń ríra wọn àwọn náà ti ara yìí ọ̀nà ẹlẹ́ẹ̀kejì bọ́lọ̀ ń bá tètè fi òkìkí sínú mọ̀ wọn títí tẹ́lómi òfin mọ́. eléyìí kọ́ kò bọ́ sójú ẹ̀ kò sì wà tó dáa torí wọ́n lè sọ fún bá fẹ́ lè sọ pé ìdá àfádàtà ìsánú lè fa ìdá tó fọláàlú ìṣùkú wọ̀kúlù fúláàlú ìjọba àfádà ní àwà àlùkì lọ́wọ́ wọlé àfádà bí ìrẹsì sọ fún ọ pé ètò ò máa ṣe rèé ọ̀kan náà àwọn afáà ń sọ wípé má jẹ́ ọmọ tí ó kọjá sí pé wàá lé mòhù rìmáyàtà kúlà yáwmi wàá lé mòhù rìmáyàtà kúlà yáwmi fàlámà sáadà sáà ẹ̀yọ̀ rọ̀mánì fàlámà sáadà sáà ẹ̀yọ̀ rọ̀mánì. wàá lé mòhù kọ̀wá fìyà kúlà yáwmi. وعلمه قوافيا كل يوم فلما قال قافية للحجاني فلما قال قافية للحجاني wàlímù rìmọ́yàtà bó la ṣe ju ọ̀kọ̀ bó la ṣe ju àrò bó la ṣe ju ọ̀kọ̀ mò ń kọ lójoojúmọ́ nítorí bá fẹ́ ju àárọ̀ nínú ìmọ̀ tó sàǹfààní ìmọ̀ bóun là á ṣe jagun ó sọ̀wọ́ báyìí tó bá fẹ́ jù ó dẹ̀gbẹ́ báyìí tó bá fẹ́ jù ó wàá gbé lọ sẹ́yìn báyìí ẹ̀hẹ́ ìyẹn kọ́ ni wàá lè lọ́wọ́ kọ̀ wá ìmọ̀yàtà kó lílà ya omi máa kọ́ láàárọ̀ ebó ṣe jù èyí máa kọ́ lọ́sàn-án kébó ló bó ṣe jù èyí máa tó kọ́ lálẹ́ pé bó ló ṣe jù èyí fàlámẹ́ sáádà sáà ìdú nígbà tọwọ́ rẹ̀ wá straight tán ìgbà tó máa jù tán fàlámẹ́ sáádà sáà ìdú ọmọ ní fàlámẹ́ sáádà sáà ìdú. bó ti kọ́ straight tó mọ̀kẹ́ ti báyìí àkọ́kọ́ ọkọ̀ tí ó kọ́kọ́ jù èmi àfa rẹ̀ lójú látàkùn nípa mọ̀jẹ̀rú ọmọ tó báyìí wàálímùú kọwa sí àkúlà yaomi ojoojúmọ́ láàárọ̀ máa kọ pé tá a bá fẹ́ kọrin báàrù ó kọ́kọ́ sẹ̀sà báàrù tó bá wá mú báàrù báàrù tí mo fẹ́ lò báàrù bàṣíìkì ni mo fẹ́ lò àbí bẹ́ẹ̀ kọ́ báàrù mọ̀tìtàṣì ni mo fẹ́ lò àbí bẹ́ẹ̀ kọ́ báàrù tọ̀wé ni mo fẹ́ lò tó bá wá sẹ̀sà tán ó wàá mọ kí ni ó jẹ́ kọ́fíà kọ́fíà níta fi parí ilé orin kọ̀ọ̀kan ni wọ́n pè ní kọ́fíà èyí ni wọ́n pè ní sọ́díkù èyí ni wọ́n pè ní ájídù wàálímùú kọ̀wá fíà kúláyà omi falamá kọ́ọ̀lá kọ́fíà tani àjáàní falamá kọ́ọ̀lá kọ́fíà tani àjáàní orin àkọ́kọ́ tí ó kọ́kọ́ kọ báyìí èmi ló fi bú mọ́jẹ̀rú ọmọ tí ó bá rí gbogbo orí tá a fà rẹ kó bá rí kó ṣe gbogbo orí tó nìkọ́ rẹ bá rí kó ṣe èébù rẹ ò fẹ́ nu ẹ̀ ó yẹ gbogbo èèyàn kó yọ ọwọ́ ẹ̀yìn èyí ta tọ̀ọ́lé atọ̀ọ́lé kọ́ àfáyẹ̀ ni ipò bàbá là fi fún òun ló fà á tó jẹ́ pé gbogbo ọjọ́ tó táwa bá ti jókòó a nímọ̀ràn ti bàbá ìmáàmù lánàá láàyè mi àwọn àti bàbá ìmáàmù dàbọ̀ lónìí kò rí kò sùn ní wọ́n níbi ìmọ̀ wọ́n jọ ṣe kékeré ni wọ́n jọ ṣe ìlàkàkà ìmọ̀ ni mo sì rántí pé lọ́dún tí wọ́n kú ní sara àtẹ bàbá àmọ́ mi ò ní wọn àti ìdìmọ́ àwọn ni wọ́n kí òun ṣe wọn lára ọjọ́ náà lẹ́sìn fàmílì bàbá mi bàdàn lọ́wọ́ pé tán ẹni tó kún sí lọ́ọ̀bù mi lẹ́yìn bàbá Muhammad. ìmọ̀ wọn sí. Òwò akéwù tán wá fún tapàfà rẹ̀ kò lẹ́kọ̀ọ́. Irú wa bú tí ò bá wà lára àfà rẹ̀ aládàbí tí wọ́n kọ́ wa ilé yẹn mọ́ lílò pẹ̀lú àbáyẹn. Nínú ládàbí ni wípé tọ́ béèyàn bá ń kéwú káàkiri ó kéwú lẹ́ni tó jẹ́ pé ọmọlúwàbí ń bẹ lọ́dọ̀ rẹ̀ ó sì tó lọ́dọ̀ ẹ̀ jẹ́ pé ìmọ̀ ń bẹ lọ́dọ̀ rẹ̀ kò ọmọlúwàbí. làbá ń sọ pé ìdá mọ̀rọ́ ń ta. Mm-hmm. ìdáàmọ̀ rọ́n tàbí àṣìdáàrín là á fámọ̀ wọn. tó o bá ń kọjá lọ ìtumọ̀ ẹni pé tó o bá ń rí kọjá lọ lójú ọ̀nà ìmọ̀ ó mọ yàdù afá eléyìí ó mọ yàdù afá eléyìí ó mọ sí olóbi eléyìí torí ẹ̀ èmi láàfẹ́ ẹ̀yọ̀ kan tó mú yàn lọ́wọ́ èmi ò sọ pé mi nìkan làbá rẹ̀ ni àwọn èèyàn ń bẹ tí wọ́n mọ tó tẹ́lẹ̀ mọ́ ṣàǹfààní lára àwọn èèyàn àmọ́ múnà sí àtàfà yìí sọ lọ́wọ́ ìdáàmà wọn tàbí àṣìjáre ńlá àtàmà wọn. bó o bá ń kọjá lára àwọn ibi tó lẹ́sùn lóyún ó ṣàfiwé èso tó ń bẹ lórí igi gẹ́gẹ́ bí ìmọ̀ tó ṣàǹfààní lára gbogbo àfa àti bá pàdé láyé ìdáàmà tàbí àṣìjáre àtàmà wọn. nam kàjínẹ́sì márùn èso tí ń bẹ lórí rẹ̀ tó dùn yẹn òun ni kó o mú tiẹ̀ o lè kí lọ́dọ̀ àfà tí ò ní léwà tó dáa o lè kí lọ́dọ̀ àfà tí ò ní mèsè tó dáa. nítorí pé orin yẹn gan ẹsẹ̀ kan ṣáájú ó láfa ẹni kó dúmí ní ìmọ̀ tí ń bẹ lọ́dọ̀ mi ni kó o mú níbẹ̀. mọ́wọ́ wà mí ìwà mi dá o. Wàjíhàrí Bó o bá wá mú ìmọ̀ mi tán, ojú orí ọba ẹyọ kan ṣoṣo, ọba tí máa da ẹran bu igun ìròyìn Ìgbà ilé tọ̀dọ̀ wa ń sọ fún ọ pé tó bá kọjá lára àwọn ibi tí àwọn bí rẹ̀ lè jù lórí. Èso orí rẹ̀ tó dùn yẹn lè kó mú ìmọ̀ tó sàǹfààní ló ń júwe fún ọ. Fàjínẹ́sì máa hàn mú èso bẹ̀. Wàhọ́lẹ̀ lè ọ̀dà. Àlẹ́ ọ̀dù ìsẹ́pẹ̀ ẹgi tí máa ń gún yàn lọ́wọ́ ẹ̀gún. Ìyún òun lẹ̀ fẹ́ tó bá fẹ́ dáná. Ìyún òun lẹ̀ fẹ́ tó bá fẹ́ wọlé. Gbogbo ẹ̀ ẹ bá jọ pé lọ́dọ̀ rẹ̀ tó ń bá mú wà tí ò dá lára àpá ó fẹ́ wọlé ni ó wá gbà onímọ̀ràn pé ìwọ mọ̀mọ́ ládàbí tá a fi tẹ̀sán tá a fi fìmọ̀ sí ọlọ́run gbogbo ẹ̀ láwọn apá àtọwà o èyí kan ṣe pé tó bá kàn ti jókòó sọ́dọ̀ àfáà ọlọ́run mọ̀jọ sílẹ̀ ẹjọ́ sọ wípé gbogbo téèyàn rí ọmọ kéékèé ibi mòdìrú àwọn bá ní káwọn ọmọ ọlọ làwọn ọmọ ìdáwó ló ń lé bóńdà tó ní káwọn ọmọ ọlọ. irú ìfẹ́ báyìí àlẹ́bí nìkan làwọn ọmọ ọlọ́ọ̀ṣù sọ́dọ̀ báyìí ẹnìkan tẹ́ pé gbogbo bí ọba ní amọ̀ nílá àmọ̀ lọ àlẹ́bí ti sọ̀rọ̀ lọ́wọ́ àlẹ́ àlẹ́bí ti parí ó ti wáyé ó ti parí iṣẹ́ níbo ọ̀nà abolójúwe ọ̀nà àlùjẹ́nà làlẹ́bí ju bó bá ìtẹ̀ láàfà mi tó yàtọ̀ sáàlẹ́bí tí ò bá fi jẹ́ àfà ayẹ́tẹ̀ láàlẹ́bí ọ̀tà gbáko ọlọ́run mẹ́jì àtàgbáko mẹ́jì àtàgbáko àdúgbò lọ́dọ̀ ọlọ́run ọba tó dá wa sí di tàbí ìrìn tọdún yìí àdúgbò àmọ́ ní orí ọlọ́run ọlọ́run àwa bẹ̀rẹ̀ yìí járí dáadáa tó pọ̀ ṣe o níjókòó wa yìí àti orí àpọ̀lọpọ̀ àwọn èèyàn àti ẹlòmíì ó wà lé ibi tó wà àti kọ́lọ̀ ọgbọ́n gbàwẹ̀ ní bí wọ́n bá gbàwẹ̀ bẹ́ẹ̀ bóyá wọ́n á gbàwẹ̀ ní pé iṣẹ́ olóore iṣẹ́ bẹ́ẹ̀ yẹn ti tọ́nà wọn bá fi yẹn òun iṣẹ́ àwẹ̀ àwọn ìlú bẹ̀ẹ́ bẹ́ẹ̀ yẹn bá gbàwẹ̀ bẹ́ẹ̀ wọ́n gbọ́ mọ̀ pé òun àti kọ́ lọ́ọ́ sáà tó sàgbà lọ́wọ́ wa ni orí dé yìí ó mọ̀ pé júrí àti dé yìí ó mọ̀ fìdí bá a ṣe pé nàìjíríà ọ̀dà yìí jẹ̀wọ́ ní kámọ́ra àwòrán àgbà dáadáa bẹ́ẹ̀ ẹlòmíì lè ti ó lè ti gbọ́ ọba wálé pé a tẹ̀kírò ọgbọ́jọ́ èèyàn wà nígbọ́ kẹ̀kẹ́ èèyàn nígbọ́ kẹ̀kẹ́ ọlọ́wọ́ àbí ọlọ́wọ́ bàbá ọ̀sán àmì ọ̀sán gbogbo àwọn tó wà lájú ọlọ́wọ́ bá ní fún wọn ó lè dá ni wọ́n bá lọ ọ̀rọ̀ ìjọ dá fún wọn má jẹ́ kí wọ́n ṣe bí ẹ ti lọ wọ́ padà wọn láti bí Allah subhanahu wa ta'ala àwọn tó lọ ti gbà wọn láàyè tó lọ́gbọ́n dà wọn padà sílẹ̀ tó gbogbo àwa tẹ́pẹ́ wọ́n wí ẹ̀dẹ̀ ọjà ìdílé àwa táwa ti ya ọlọ́run sí àwa náà yóò ti wá àlùbáríkà tó wọ̀ wọn kátà wà ní ọ̀gá ìṣe wọn láti bí Allah subhanahu wa ta'ala nígbà tá a wá gbé tẹ̀síìrù tọ́jọ́ pé gbogbo alàkàmíìsù alàkàmíìsù alàhàdì alàhàdì nígbà tí ìsàlù àwọn ìwádìí báyìí oṣù àwẹ̀ ti wọlé báyìí oṣù àwọn ṣáàrù rọmọdán alẹ́ yìí kú ìgbà tí olùdíjọ́ wà ní ìdókòwò tẹ̀lé ìbàdàn àjọlọ́ ọba aláàbọ̀dàlà oṣù àtagbára táàbù lọ wá àtẹni tí ó lọ sọ àtàwọn táwọn àwọn wa jọ lọ méjì á sàfẹ́kù rẹ̀ àlàáfíà táàbù lọ wá ọlọ́ọ̀ba mọ̀jẹ̀ kí á sàfẹ́kù rẹ̀ wá tẹ́wọ́ gbà lọ́wọ́ wa lọ́kùn òrò wa ń fẹ́ òun àjọkọ̀ sọ̀rọ̀ òun àná àfọwọ́rọ̀ wọn àpò wọ́ta ìlà àbìlà ibi tá a ti dákẹ́ àti kí ibi tá a ti gbé òun náà ni àyà nẹ́ẹ̀tì ìlú ìlú sọ́ràtù àlùbọ̀lẹ̀lẹ̀ àyà nẹ́ẹ̀tì òun láti gbé ọlọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala nígbà tí bá wa sọ̀rọ̀ bal ataynahum bil haqqi innahum lakadibun ما اتخذ الله من ولد وما كان معه من إله إذا لذأب كل إله بما خلق ولعل بعضهم على بعض سبحان الله عما يشركون عما يصفون àdúgbò lọ́dọ̀ ọlọ́run ọba tó fi wá mẹ́lẹ̀ tó tọ́ àmọ́ lórí ọlọ́run ọlọ́run sọ̀rọ̀ nípa àwọn kèfèrí àwọn tí wọ́n gbọ́ lọ́wọ́ bá gbọ́ ọlọ́run ní balẹ̀ àtàyìnáàbù bìlẹ̀ àti níta àfihàn òṣìṣẹ́ fún wọn níta ní kò ti tẹ́wà fún wa fún wọn òdodo wà ilẹ̀ hùm làkàbìbò ṣùgbọ́n àwọn gẹ́gẹ́ fúnra wọn òkúrọ̀ ni wọn nínú ẹni tó dodo ọ̀rọ̀ yìí fi láǹfààní ẹni tó bá jẹ́ fún un wípé nínú pọ́gẹ́mù tá a wà nínú ayé lẹ́nu òun náà ni pé àwọn tó bá jẹ́ òkúrọ̀ òun lè ṣòdodo fún wọn tí wọ́n gbọ́ torí wípé wọ́n mú píríncípù kan lọ́wọ́ pírísìpù yẹn ni wípé ìwẹ̀rù láíláí kí èèyàn máa sọ sí bẹ́ẹ̀ni rẹ̀ kó tẹ́lẹ̀ gbọ́dọ̀ gẹ́gẹ́ bí wọ́n kò tọ́jú. nínú pírísìpù táwọn èèyàn fi lu ayé lọ́wọ́lọ́wọ́ ni olùdíjẹ́ sí pé o ò lè jẹ́ ìyẹn láyé o ò mọ̀ wípé yóò wá mọ̀ bọ̀ ló jẹ́ yóò mọ̀ ká ńlá tó kò ká ńlá tó sì jẹ́ pé òdodo ọ̀rọ̀ ni mo bá wọn sọ àwọn ọ̀dà kò dodo ọ̀rọ̀ lọ torí pé wọ́n gbà pé nínú tí ò rọrùn láyé òun ni kéèyàn wà pé pé ikú ń bẹ́nu rẹ̀ ìní wò mọ̀ sọ́jáde kódà tí wọ́n bá mọ̀ mọ̀ ọ́ pé bó o ti ṣe tán bá mọ̀ mọ̀ pé bí bá ṣe rí rẹ̀ ló fi lọ́ọ́ wà ọgbọ̀n ọgbọ̀n yìí ìyẹn ti bá òun bó ṣe wá wà lórí ìwọ̀n náà tó ń jáde ìyẹn ti bá òun kódà lórí ọ̀pẹ ìlú òun ni òun èyí wàá máa sọ bíbí bẹ́ẹ̀ lè fáwọn yìí pírísìpù sọ́pọ̀lọpọ̀ fi wà nínú torí ẹ̀ gbogbo tá à ń sọ pátápátá nípa pé káwọn èèyàn nípa pé káwọn èèyàn ti ọlọ́run àwọn ọmọ ẹ̀dẹ́ èèyàn trump wa wọ́n gbà wípé ìta àwọn sọ fún wọn nǹkan ló wà nínú tiwa àwa náà ń à ń yọ nǹkan ṣe àwa náà ń ó níbi tá a farapamọ́ sí. Si, ọlọ́run bá ní bí wọ́n ṣe ń rìn ká lẹ́bí náà lè lórí àwọn ọmọ fúnra wọn ìṣòro ni wọ́n. bẹ́ẹ̀ni àtàyìnà ẹ̀hún bìlẹ̀ hàkì níta àbúrẹ́dẹ́ sí wọn látọ̀dọ̀ àwọn òjíṣẹ́ wa ọlọ́run bá ní òdodo alùpàwọ̀lù bìtì ọ̀rọ̀ òdodo látọ̀dọ̀ sí wọn. ó kù ní ọ̀rọ̀ tí èèyàn kàn ní kékeré ní máa ń hun ọ̀rọ̀ mùsùlùmí yìí máa hun ọ̀rọ̀ gbogbo ọdún bá jẹ́ mùsùlùmí olóbi sí pé ìpèpè tó tọ́ ìpèpè súnà ni ìpèpè tó ṣèkì ìpèpè súnà ni ìpèpè bí ìpèpè tàbí ọlọ́run ọba òṣèré àlẹ́kọ̀ọ́ àmọ̀tòlá ìpèpè pẹ́ńtà wà àfọ̀dù àfọ̀dù àfọ̀dù sára àwọn èèyàn ọmọ bùbáṣọ torí wọn mọ jíjẹ jẹ yìí rárá ẹsẹ kọ nìyẹn ẹsẹ ní pé kò sọ òdodo ẹ wo àwọn ará mọ́kà orí ẹ̀ bọ́lá lẹ́bi bá wọn ẹbọ ni wọ́n ń sìn àlẹ́bí ni la ilaha illallah kò sọba kankan tí ìyẹn máa ń jọ́sìn fún àyàfi Allah olódò olódì báyìí ló wá gbé ẹlẹ́mọ ànábì ò pẹ́pẹ́ mùsùlùmí ìlú pẹ́pẹ́ ànábì sallallahu alaihi wasallam kìí compromise àlùsùn náà kìí compromise wọ́n èyí fi sọ ìtọ́jú ètò ìtọ́nà ń gbé kalẹ̀ kí ló ń sọ gẹ́gẹ́ náà nínú ẹ̀wù tẹ̀lé yóò ní àwọn ẹni ọlọ́run àbí àwọn ìyàwó àwọn ẹni ọlọ́run tọ́ba kàrà ìgbìdá ṣò pàpọ̀ wọn àti sábúrò wà ní jẹun wọ́n sì mú ẹsẹ̀ wọn wọ́n sì tìbọ̀lú àrùn kí náà lè dùn wọ́n sì mọ̀ dáná jẹ kọ́kọ́ wọn aláwọ̀ agbára lọ tẹ̀lé ẹ̀wòrú àwọn ọ̀rọ̀ báyìí ẹ̀wòrú àwọn ọ̀rọ̀ báyìí irú ọ̀rọ̀ báyìí àrùn tí pé èèyàn tẹ̀sí. àbí àwọn ìyàwó àwọn ẹni wọ́n ṣe bẹ̀tán wọ́n lè fi ọ̀sẹ̀ já bẹ́ẹ̀ ní ìfẹ́ràn. sábò wà á jà sẹ́yìn wọ́n sì dé iṣu wọn wọ́n sì dé inú ọbẹ̀ ọ̀rọ̀ tí ò ráàyè dúró sínú làákàyè a sì mọ̀ fi wọ́n báyẹn tuntun ojú ẹ̀ lẹ́sìn ọ̀rọ̀ ẹ̀sán ọ̀rọ̀ bí àlọ́ láti mọ̀ tuntun ojú ẹ̀ lójú ẹ̀ lẹ́sìn láti láàrínlá ìlànà ọlọ́ọ̀lẹ́ bẹ́ẹ̀ àtàyìnà àti òdodo lamuwa bá wọn wà ẹ̀yìn náà mọ̀ láti àwọn ìlú ẹ̀ máa rí ìṣòro máa tún nínú káwọn ó pọ̀ lọ́dọ̀ àwọn tá a sọ yìí ó pọ̀ lọ́dọ̀ àwọn tá a yìí ìrísẹ̀ tí ó fi wá pé ká lọ kéwú ká lọ kí alukur'an tó bá dúró oṣù ramadan káwa náà ń kọ́ ká lè láǹfààní ládá tó pọ̀ níbi ẹ̀sìn ọlọ́run látàrí kíkí alukur'an àwọn òwà sọ fún ọ pé kódà bọ̀ bá mọ̀ ká ìwọ síwájú kó máa sọ pé òdodo ni òdodo ni òdodo ni ọ̀rọ̀ náà òdodo ni òdodo ni òdodo ni ọ̀rọ̀ náà ọlọ́run ó sì lọ kọ ládàá tó ka kùránì lè pọ̀ sí wàhálà rẹ̀ mọ́ òdodo irọ́ ló bá pè á ó lọ kọ́ alukuran gbogbo àwọn ọ̀rọ̀ bí ẹ̀tàn ẹ̀tàn bí ọ̀rọ̀ yìí tí wọ́n kàn ń sọ fẹ́lómi fẹ́lómi náà wá jókòó lé yọ̀kọ́ lùkà àmọ́ bá bá fi báyìí ìjọ kẹ̀rọ sọ náà ni pé òdodo òdodo ni ọlọ́wọ́ ẹgbẹ́ mi wà lónìí òní ládàá orí ìta nàbì sọ pé mọ̀nkọ́rọ̀ àrùfà ẹni ó bá kí ara fi ẹyọ kan ní tíra ọlọ́run ànábì ní ara fi ẹyọ kan ẹ̀sán mẹ́wàá nígbà ànábì ní tí mò ń sọ tí mò ń sọ kọ́ ni pé alif láàmì pé ara fi pẹ̀lú ẹ̀rọ rárá yìí tí mo sọ pé alif arfun láàm arfun mẹ́ẹ̀m arfun mẹ́ta wájú ara fi mẹ́ta ara fún mẹ́tẹ̀ẹ̀ta yẹn wá gbọ́ ó jẹ́ ọgbọ̀n ládá sọlọ́gbà ọ̀hún wà ní wàhálà ìyẹn ló wá fi ń pé òdodo ni òdodo ni nígbà náà yọ̀rọ̀ wà ní. mọ́ ìgbà ẹ̀sán láàmù èyí ó ṣiṣẹ́ ni òdodo ni pé òun ṣiṣẹ́ ni ara tó fẹ́ ṣiṣẹ́ ní kókè táyà kó lọ́kọ́ tó ní kí àgbà ń kẹ́yìn àwọn sàájà ní Muhammad sọ̀tàn ọjọ́ orí súnwájú kánàbí tó dìde láàrin wọn ti dàgbà kódà òjíṣẹ́ náà Muhammad fúnra rẹ̀ kẹ́ kí lọ́jọ́ orí ànábì jẹ́ tuntun láti sọ̀kalẹ̀ bá bẹ̀rẹ̀ ogójì ọdún ogójì ọdún ilé ànábì pé tuntun láti sọ̀kalẹ̀ bá bẹ̀rẹ̀ pàtàkì ìwọ wa sọ wípé ẹ ti di làyè làákàyè ti aláti dàgbà ọmọ ló kù tí ó mọ̀ sí ọmọ náà ló kù fi lè tó ọlọ́run ọba jẹ́ kí á mọ̀ pé bal ataynahum bil haqqi. ataynahum bil haqqi ọlọ́run ní òdodo ọ̀rọ̀ lára mú wá báwọn kìí kẹ̀rẹ́sì àròsọ ọ̀rọ̀ táwọn kékeré fẹ́kàn ní tọ́wọ́ gbé kalẹ̀ ọlọ́run bá ní kò rí bẹ́ẹ̀. wọ́n àwọn ọ̀rọ̀ àpòtò ìkọ̀ wọ́n ní pé olùdúwà ọ̀rọ̀ láti ọ̀rọ̀ láti sọ́nà olùdúwà ọ̀rọ̀ láti sọ́nà bẹ́ẹ̀ ló lọ. owó ló fi rọ̀bọ̀ láti sọ́nà. gbogbo ọ̀rọ̀ tí ò ní tí ò ní túmọ̀ ìkan ògún ìkan ọ̀ya èyí nìkan gbogbo àwọn ẹ̀sán tí ò ní túmọ̀ ọ̀rọ̀ tó sírìn. وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قالوا أتجعل فيها من ويسفك فيها ونحن نسبح بحمدك ونقدس لك bọ́lá ọ̀hún ṣe di pé ọmọ ẹ̀dẹ́ èèyàn bẹ lórí ayé kì í sọ̀rọ̀ tó dàrú ọlọ́run já mọ̀ pé òun fáwọn mọ̀láìkà tí mo fẹ́ dá ẹ̀dá tí ó jẹ́ àrólé lórí rẹ̀ àwọn mọ̀láìkà fi tòkì àtẹ́jẹ́ àlùfíà ó wà dákúlẹ̀ táwọn ẹ̀rẹ́ tọ́kọ́ lulẹ̀ rí táwọn èyí sí yẹn bíyẹn bí àlùjẹ̀gbẹ́ ni wọ́n ìbàjẹ́ ni ìpààyàn ni ìtẹ́lẹ̀ báṣubàṣu lọ́nà wa fi pa rẹ̀ ẹ̀yìn ìgbà ìlọ́nà wa sọ pé mo fẹ́ dá èèyàn tí ó mọ̀ jẹ́ àdúlé sórí lẹ̀ àwọn mọ̀láyíkà ní pé ó tún dáwọn míì àwọn tí wọ́n máa pààyàn àwọn tí wọ́n máa ta ẹ̀jẹ̀ yẹn sílẹ̀ àwọn tí wọ́n máa sí orílẹ̀ báṣubàṣu àwa ìtú tó tà ń sàṣọ̀mọ́ fún ọ ọlọ́run ọba ni inni a'lamu ma la ta'lamun mo mọ̀ ń wa mọ ádámọ̀ nígbà tọ́lọ́ wa mọ ádámọ̀ alayhi salam pẹ̀lú àmọ̀ wa alhamdulillah ádámù sí ó sì alhamdulillah ti mọ̀ gbọ́ ayé mọ̀ gbọ́ ayé alhamdulillah ilé jẹ́ òbí súnà dùn ní tàbí tí tàbí sọ pé alhamdulillah ọlọ́run wa ni wà pẹ̀lú ọ̀mí ilẹ̀ ìzẹ́ọ̀jà ọlọ́run ni àwa dá ìyàwó rẹ̀ láti ibi ẹ̀fọ́ra látara rẹ̀ àdẹ́bí sọ̀rọ̀lá àtàlà onígbà táwọn àbí ádámù ọbẹ̀rẹ̀ tó máa bímọ nígbà tó wà sí àwọn àwọn àwọn àkọ́kọ́ra wọn tó bẹ̀rẹ̀ tó máa bímọ. ó wá bí ìbejì ìbejì ìbejì ìbejì tó fi bí ìbejì lọ́nà pọ̀ sí. ìbejì lọ́nà mélòó lọ́nà pọ̀ sí. títí ìyẹn bá bí ìbejì bó ṣe ń bí ìbejì yẹn obìnrin kan ọkùnrin kan sẹ́rí ìbejì àkọ́kọ́ ọkùnrin tó wà ń bẹ̀ yóò fẹ́ yóò fẹ́ obìnrin eléyìí èkejì ńkọ́ yóò fẹ́ wọ́n wá fẹ́ra ọlọ́run bá aláṣọ tara ń gbéta òfin tá a jẹ́ kalẹ̀ ní pé táyé bí kó mọ fẹ́ kẹ́hìndé kẹ́hìndé bí kó mọ fẹ́ táyé kẹjọ mọ fẹ́ra wọn báyẹn bẹ́ẹ̀ ṣe wá ń fẹ́ra wọn nìyẹn àwọn onímọ̀ sọ pé nígbà tó bí ìbejì lórí fọ́ọ̀tì ó wá bí dòwú àwọn ìdòwú kan bẹ ìbejì ó pè méjì kí wọ́n tó bí àwọn irú àwọn ìdèwú irú àwọn ìdèwú èèyàn á wọ́n lè gbogbo ọlọ́wọ́ bá ti máa ń ṣe bẹ́ẹ̀ tẹ́ḿpléètì rẹ̀ ti wà lára ànábì ádámà ìbéèrè mélòó ni ànábì ádámà ti àwa òbí ìdòwú mélòó wà ní ọ̀sẹ̀ wà bẹ́ẹ̀ ọ̀kan so bọ́lá ń ṣe ti nation ní bó ṣe ti lọ́lẹ̀ ní gbogbo pẹ́ẹ́nì kan rọ̀ wá o irọ́ ni ọ̀sẹ̀ nìkan tó jábọ́ láti sọ́nà ọ̀sẹ̀ wọ́n bí oníkálukú sáyé tó ara òdodo ọ̀rọ̀ fún bẹ́ẹ̀nù àpòhánì ọlọ́run ní bẹ́ẹ̀lẹ̀ àtàyìnà òǹdẹ̀dà àti òdodo la mú wá bá wọn aláwọ̀ òdodo ẹ̀sìn alákalẹ̀ fún wọn ọlọ́run bá ní wa iná fún mi láka àbùkù àwọn gẹ́gẹ́ lè kúrọ́ òkúrọ́ ádámà omi wo ládámà bọ̀. òun ò lọ báyìí. Èṣù wo ládàmú ọba láyé tí wọ́n bọ̀? Sọ̀gbẹ́ wo ládàmú ọ̀gbọ́n? Ìwọ́n wá lẹ́sùn kẹ̀sùn àbáláyé. Ẹ̀sùn tá dámọ̀ sí làbáláyé. Ẹ̀sùn wo lẹ́sùn ànábì àdámọ̀? Ẹ̀sùn mímọ́ náà ọba lọ́kọ̀ ṣoṣo wo lẹ́sùn ànábì àdámọ̀? Onígbà tá dámọ̀ sí èso. Ọlọ́run ní àdámọ̀ kúrò náà ibi kùn mí ni a tẹ̀lé àwọn ó yẹ ẹ̀sọ́ kalẹ̀ ẹ jáde kó lọ àjọ náà ọlọ́run ká dábò ẹ jáde kó lọ àjọ náà kó bọ́ lórí rẹ̀ ìdílẹ́sì lọ tẹ̀lé nìyẹn. Ọ̀gá ta ló ń lọ láti ìlú. Ọdún èsù ni. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ìlú olúwa wa olúwa jọ́nà kọ́ tó gbòòrò olúwa jọ́nà ọ̀sùn òṣogbo òṣogbo gẹ́gẹ́ gbogbo olúwa bí ádámọ̀ bá ń fi rọ́bà náà á rọ́bà náà dọ̀lámúnà náà á sàbò fífẹ́ mi ara wa olúwa wo ní bá kílẹ̀ pé ẹ̀rí wà lọ́wọ́ ọlọ́run ni a lọ́lọ́run ni wà nígbà tó lọ sọ pé ọba náà dọ̀lámúnà náà. وإن لم تغفر لنا وترحمنا لا نكون من المؤمنين tó o bá forí jì wá kó o sì kẹwàá inú ẹni òkú láwà o. Nàám ta ló da àforíjì Ádámọ̀ ìjọ náà nílẹ̀ rí sí àláwọ̀. Ẹ ẹ wo ẹ̀yẹ́ ní Kùránì gbogbo ọ̀yọ́ gbogbo ẹ̀rọ ẹ̀kọ́ wà lórí. Ẹ ẹgbàgbé ní àlùfáàfìlì bá kọ. nígbà tó lọ́wọ́ bá ń sọ̀rọ̀ nípa ádámù àdéhùn. ọlọ́run ní afẹ́ sí ádámù lẹ́nu gbólóhùn yẹn. ẹ́ ọlọ́run ní àwa la fẹ́ sí lẹ́nu àwa la jẹ́ ọmọ tí ó wù. ẹ́ pátá lakọ̀ mi rọ́bì yìí pàtàlápọ̀ adam lè rọ́bì ní kẹlìmà ọlọ́run ló fẹ́ sílẹ̀ ní ọlọ́run adam lè rọ́bì ní látọ̀dọ̀ ọlọ́run ọba rẹ̀ ti ṣe aláàrẹ̀ ọba tó sọ kùránì kalẹ̀ ni gbólóhùn yẹn ọlọ́run ló fi máa dáná pẹ̀tọ̀ ọ̀fẹ́ wà fúnlẹ́jì ọ̀nà bó ti ṣe rè rọ́bà náà lọ́lámúná àwùjọ wà ní ìlànà ìtàkùn lánàá wàtà àmúná lánàá kùnlẹ́lẹ́bí lẹ́nà kọ́ọ̀tù ọ̀rọ̀ ní fatáàbà àlẹ́ yìí fatáàbà àlẹ́ yìí ìnáwó wà tàwà bọ̀rọ̀ so adam ọ̀dọ́ tàlùbá kò rí tàlùsì kò rí jù bí wọ́n ti wá sọ pé ògùn ló forí jẹ adam tí ẹ̀ gbọ́ sọ̀tàn adam kàgbó lẹ́nu tiẹ̀ àbí ọ̀sẹ̀ tí ń jẹ́ bẹ́ẹ̀ tí ọ̀sẹ̀ pé pọ̀sẹ̀ tí ń jẹ́ adam. ọlọ́run ní òdodo ọ̀rọ̀ làmúwá bá wọn báyìí àtàyè náà ó ń bìnà àti wàyí ìlàkà ìlú òkúrọ́ ni wọ́n. àwọn tètè ní bọ́kà nínú wọn tí wọ́n pa sẹ́yìn mọ́lọ́tí wọ́n pa wọ́n ní sẹ́yìn rí àwọn mọ̀láìkà àwọn ọmọ àwọn ọmọ òṣèré lójọ́ ọmọ ọlọ́run lójó bẹ̀rẹ̀ ẹ̀wù àbòsí pọ̀ lọ́dọ̀ àwọn ènìyàn kódà wọ́n tó bá dọ́dọ̀ ọlọ́run ó jẹ́ pé mọ́tí ìmọ̀ táwọn èèyàn bá ń ṣàbòsí rẹ̀ wọ́n ṣàbòsí ọba àjọ àlá nínú àbòsí táwọn kèfèrí tí wọ́n ṣe sọ́dọ̀ àlá ọ̀sán àríwọ̀ dára sẹ́ẹ̀ mọ́ kèfèrí gbẹ́ fúnra rẹ̀ tó láìpẹ́ ọmọbìnrin òun fúnra rẹ̀ gbẹ́ tó láìpẹ́ ọmọbìnrin kò láìpẹ́ ọmọbìnrin nígbà tó wá fi kọ́ lọ́n bímọ ó yá ní gbogbo ọmọ tó lọ́n bí obìnrin lọ́wọ́ àwọn làwọn mọ̀láyíká wọ́n ní ìjẹun ìlàkà àdúgbò. irọ́ méjì ló wà lọ́dọ̀ wọn àkọ́kọ́ ọ̀rọ̀ ni pé wọ́n sọ́kọ́ náà bá bímọ. ẹ̀ẹ́kejì èyí táwọn ọjọ́ òun láìsí nínú ìrọ̀rẹ́ ọmọ wọn ni wọ́n ṣàtúnṣe ìtọ́jọ́ wọ́n ìdàbí ṣùgbọ́n àkàtà òṣèlú oríta lọ́la wájú wú ọlọ́wọ́ bá ní tí wọ́n bá kó léwu pé áà àti ìwọ́n ìyàwó yìí bímọ obìnrin ló bí lọ́la wájú ilẹ̀ ó fàwọ́ ojú ló pọ́n dọ́là wájú wú ọ̀sùn wájà ojú ó pọ́n wàhùwà ẹ̀bí ìbínú bí pé kí ni kò ń ṣe fọmọ yìí náà ṣé kò dùnú ni àbí kò wọ́n ìmọ̀lẹ̀ láàyè. òun gbé wò láìkí ọmọbìnrin lágbàwò láìkí ọmọbìnrin tó dẹ̀ fa ni pé ogun ni wọ́n ń jà ọkọ̀ ni wọ́n máa ń fẹ́ jù tí ó lè gbé ìjà lọ́wọ́ tí ó fi lẹ̀ èyí ni obìnrin tó já sí pé wọ́n ó kó lẹ́rù wọ́n wà lọ́mọ ṣe bàtàbàtà lárúbáwá kà fún ìwà ìwọ́n nílẹ̀ yá ọmọ ọmọ obìnrin tèmi àbí ìyàwó ilé tèmi wọ́n wá mú lẹ́rù kó wọn fẹ̀ kàn má bí wọ ìgbọ̀n tó jọmọ yìí kí n fẹ̀ kàn má bí ọ dà ìyẹn ló gbé wọn lórí ẹgbẹ́ náà bá bí ọmọ obìnrin wọn a máa rìn wọn mọ́lẹ̀ láàyè tàbí tó ń gbé wọn méjì gbọgbọgbọ àlẹ́bí lọ́lọ́ fún wa sàmì ìyẹn làwọn náà ń mọ̀ sí o àlẹ́bí tọ́lọ̀ fún sàmì àwọn obìnrin nínú nọ́mbà wáhùn àwọn ọ̀tá àlẹ́bí àwọn obìnrin jẹ́ kọ̀ọ̀kan wò ó tẹ̀gbọ̀n káwọn obìnrin òbí bí ànábi bí ọlọ́nà lọ́gbà ẹ̀yẹ bí ẹlẹ́yìn pé nínú òwe àti kéwù òwúlé láti paríkà jù ó sọ pé kéwù. ǹjẹ́ ẹ̀rọ ẹgbẹ́ obìnrin kan tí wọ́n mú rẹ̀ wálé ké pé òun mú wálé ké kókò lè dá wa àmọ́ yóò mú lọ sùn ẹ̀rí kó nífẹ̀ẹ́ ànábi lè sọ ẹ bá tún wá fẹ́ rí wọn dá sán pátápátá ẹ̀yẹ lọ́wọ́ látàlá sùn asàlà àtúrí máa fi ṣe asàlà àtúrí máa fi ṣe gbogbo ìfẹ́ Ẹ̀rí tó fẹ́ràn lọ́dún ọmọ ọlọ́run bá gòkè àgbàlá àtòlé bá gòkè. bí ẹni ọmọ rẹ̀ kọ́ta tó pé ó ń fi ipa ìpè tí ó wà tó lọ bá láti alábòsílẹ̀ wọn gbogbo àgbàlá kò tí wọ́n lọ pátápátá wọn lọ ọlọ́run lórí nǹkan mọ́ ẹni lè sọ́ọ̀tún lè tó sí. gbogbo àtàlátù wọn ẹjẹ wọn kàtà yà fún kẹjọ àwọn kan ní wọn gbé sísè lórí àgbẹrẹ tàlẹ wọn kà kúlẹ àwọn ìṣòro bíi náà ilẹ̀ míì kébi gbà ọkà kúlẹ wà láwù ẹsìn fún wọn kà dáadáa jẹ yóò kúlẹ wà fún ẹsìn láwọn ọjà lé ilé ilé haúsá pápájú làwọn obìnrin ti yorùbá yìí ó pọ̀ lára wọn àwọn obìnrin tẹ́lẹ̀ ń jókòó sọ́dọ̀ àwọn àpá kan ilé haúsá ìwádìí làwọn ha kódà wọ́n sì yan ìdí àpò wá nìyẹn tán wọ́n sì ń kà á lórí kódà láì dín kúra rẹ̀. irọ́ la bá ń bẹ̀ táwọn obìnrin náà yé pa wọ́n. àlẹ́ Muhammad sọ̀rọ̀ àtọ́lá tálẹ́bí bá sọ̀rọ̀ àlẹ́bí tó ti nǹkan tó bá sọ̀rọ̀. tó o bá lé báyẹ̀dì tó ló bá lóore ju ìmọ̀ ẹ̀sìn tó lálùbáríkà jù ìwọ́jà ń bẹ̀ ọmọ rẹ̀ dàní. àláyé àgbáyé ní ìrẹ́ dáadáa ọlọ́wọ́. Orí ẹ̀ náà, orí ẹ̀ gbọ́dọ̀ bọ́ wọlé wípé kò fi kúra ní. Ẹni kí ló ti wà, àká àti ló ti ẹ̀ bínú. Ẹ aké lọ́sẹ̀ tó kọjá pọ̀ mọ́ àwọ̀ rẹ̀. Atúnké ní ìjẹta pọ̀ mọ́ àwọ̀ rẹ̀. Èyí tá a tún wá ké lánàá tá a tún lè kó kàdé nù. Mo tún mọ̀ síta mọ̀ sí mi. Ẹ̀bá mẹ́rin mọ̀ náà. Ẹ̀kan kéèyàn lọ nǹkan tán ẹgbẹ́ sí ọ̀rọ̀ lẹ́nu olóṣèlú àtẹ̀yìn. ọlọ́wọ́ bá ní bẹ́lẹ̀ àtẹ ilẹ̀ ìgbìlẹ̀ àti òdodo lánàá wà báwọn àlùkò àlòyìn bọ̀ ọ̀hún náà wàyí iná fún mi láti àgbègbè irọ́ ní gbogbo ọ̀rọ̀ báwọn ti ṣe lọ sọ. ìgbọ́gbọ́ tó ti tóbi gbà tó láti rí sáwùdí tú ọwọ́ tiẹ̀ ló tún àbí sáwùdí tó tún àbá nàìjíríà bóòlù. tó máa fi ìlú kan tú data wọn ìlú fọkànbalẹ̀ ìlú tó já sí pé òun ni wọ́n gbé zero ẹ̀ ẹ̀ ẹ̀ ṣe corruption ni wọ́n pè é àbí àmọ́ ìtòrí kò sábẹ̀ ọ̀fẹ́ tako ìsìn ọlọ́wọ́ ọlọ́wọ́ bá ní wà ilẹ̀ kúndínlá káàdì ìtàkọ́dà lọ́ọ̀kùnrin wàládìí. وما كان معه من إله إذا لذأب كل إله بما خلق ولعل بعضهم على بعض سبحان الله عما يشركون àwọn ìpínlẹ̀ ni wọ́n ní ìtàkàbà bá wà ọ̀nà ńlọ́gbà òun náà sì ni ọ̀rọ̀ tó ń sọ wípé àwọn màláíkà àwọn ọmọ ọlọ́wọ́ bá ọ̀rọ̀ burúkú lẹ́nu lẹ́nu ọ̀rọ̀ tí ò dáa kila ambapo ìgbàlè ọ̀dọ́ ṣe kila ambapo wọ́n ti torí jọta abájá ìjọta àdìgbò ọmọ olè tọ́jú ẹni ìgbọ́kọ̀lọ́ ọba lọ gbòòrò. ọba ẹ̀kọ́ náà ọba lọ gbòòrò ẹ̀dá kó lè wá bí akéwàtó ọba tó fi ń bẹ kí bẹ̀rẹ̀ tó mọ̀ bẹ́ẹ̀. bóyá ọba ti gbótó ṣe kí ló fẹ́ kọ́kọ́ ṣe ọlọ́wọ́ ọba náà sọ ìdá àrọ̀ ọ̀gá sí á àyàkú làláwù kúrò ọ̀yàkú. Tẹ́rí áyà yẹn pírísìpù níbi ìmọ̀ni. Pírísìpù níbi ìmọ̀ni òun ni áyà yẹn. Ìwọ tó bá jẹ́ mùsùlùmí, ó ti níbi tó gbọ́dọ̀ gbé ìmọ̀ni rẹ̀ sí ibi áyà yẹn. Ìyẹn ló jẹ́ pé parí tẹ̀sí ìrìnsìkà sálẹ̀ yìí pẹ̀lú kíntọ̀ kẹtí àbúlẹ̀ náà bá ti bọ̀. àbúlẹ̀ fún àbá àtúnṣe ṣàìtọ́n mọ̀lẹ́bí. wọ́n ló sọ́tọ̀ pẹ̀lú aṣọ wípé kí àwọn ẹgbẹ̀rún èèyàn tí wọ́n jẹ́ sinọ́ sinọ́ kí wọ́n kú ẹgbẹ̀rún èèyàn tó jẹ́ sinọ́ sinọ́ kí wọ́n kú ẹ̀ sẹ́lẹ̀ ṣàìtọ́n ní kò tẹ́wọ̀n lọ́rùn bí kó ní mímọ ẹ̀yọ̀ kan. àbúlé àbúlé àbá àwọn ọmọ ṣàìtọ́n tí wọ́n jókòó tọ́tẹ̀ rẹ̀ àwọn ọmọ ṣẹ́ rẹ̀ àhà kìlọ̀ kìlọ̀ one thousand ah wọ́n bá ní kí kìlọ̀ one thousand òun làwọn rò lọ́dọ̀ táwọn pé ó dáa tíṣẹ́ táwọn gbé lọ́wọ́ yìí pépé táwọn fẹ́lẹ̀ ni pé àwọn òkèké nìkan tó ń ṣe ọ̀rọ̀ ìtàwọn fẹ́lẹ̀ ni pé àwọn òkèké nìkan kó kẹ́lẹ̀ kan kó jèrè níwájú ọlọ́run ìtàwọn fẹ́lẹ̀ ni pé àwọn òkèké nìkan kó gbọ́dọ̀ dáadáa ló wà lórí adájọ́ bóun yóò sáré fèsì náà sílẹ̀ ẹ̀yọ kan tó bá ti wá fún òní òwà lé lára àwọn ẹ̀dá ìtọ́ lára ẹ̀dá ẹ̀dá ìtọ́kọ̀mọ̀ ẹ̀dá ìtọ́kọ̀mọ̀ sílọ̀ sílọ̀ ẹ̀yọ kan péré ìtọ́ etí ó kàn rẹ̀ dì nínú àwọn orí tó bá ti dà yìí ó dọ̀dà kó lè yé ní ẹ̀já lọ wọ́n ló wá kó àwọn ọmọ àwọn àdéhùn ọ̀dọ́ sílọ́ọ̀ sílọ́ọ̀ àwọn èèyàn jókòó wájú rẹ̀ báyìí tó ṣe wá àfihàn ọlọ́ bẹ́ẹ̀ ló ń sunkún nítorí ti wá àfihàn ọlọ́ sunkún àwọn ọmọ mùsàtọ̀ ọ̀gá àwọn olóògbé ìmọ̀lẹ̀ pọ̀dà ní ẹ̀mí wọn o bí ẹ tó ṣe wá àfihàn ọlọ́ sunkún àwọn ọmọ mùsàtọ̀ báwọn ṣe lè lò ọ̀gá àwọn òwò báyìí tó wọ́n ta ní nígbà tá a fún wa pariwo àti tó ń tẹ́kùn rẹ̀ wọn ta ló ní ẹ̀tọ́ wa lè òun ní ìbéèrè wọ́n ní kí ni ìbéèrè ni oníbéèrè òun ni wípé alẹ́ yẹn tẹ̀sẹ̀ wọ ọkọ̀ ayé yẹn tẹ̀sẹ̀ wọ ọkọ̀ ayé yẹn ti hàn dúnìyà ìgbẹ́yìí ọba rẹ tó ń sè tó ń sè wá àti rẹ báwọn rẹ tó ń sọ fún mi tó lágbára láti gbé gbogbo ayé ìṣúná ẹni ẹni ẹ̀yin gbogbo ayé yìí sínú ẹ̀yin. ó ní la agbèrè mi ò mọ̀ bóyá lè gbé bẹ́ẹ̀ àbí èmi gbé bẹ́ẹ̀. Ẹ̀sán fẹ́ pa àwọn ọmọ rẹ̀ tó kú lẹ́yìn ẹ̀rẹ́ ń já lọ. Ẹ̀rí jẹ́ báyìí. Eléyìí ó ti di kèké straight. Ọwọ́ àpá àpá àgbẹ̀dẹ̀ bóun ti ti wá àti báwo rẹ̀ ló ti tó pawọ́ lẹ́rìn-ín ó tó tẹ̀síwájú ó tó wá àti àwọn ọmọ ìṣẹ̀lẹ̀ àti ilé òfin ibi tí a ti sokó gan wọ́n tó ti bẹ̀ fún ọ̀gbà pẹ́sà eléyìí tó wá tó rẹ́rìn-ín wọn ni bókà ti parí tó tó parí ìdánilẹ́kọ̀ọ́ báyìí wọ́n á bẹ̀rẹ̀ síta lónìí bèrè tàbí ọ̀gbà fún ìyàwó òun ní bèrè àìlè ẹ̀sẹ̀ kí wọ́n ọba rẹ̀ tó ń ó ní ìkápá tó lágbára láti gbé gbogbo ayé ìlú pátápátá ó lè gbé sílé ẹni. olùlọ kọkọ rẹ rìn lọsí ìyẹn ṣe wá lu èèyàn ìyẹn tó kù náà ilẹ̀ mọ̀ amúlù ìdá àwọn ọjà ṣẹlẹ̀ náà ayé àkùn dada kù kú ọ̀yà kù. ọlọ́ọ̀bà rẹ oró lágbára tó dàgbà tó bá dàgbà kí ìtẹ̀ká máa á kù etí ó kàn sọ ni pé kó tó tó wá láti gbogbo ayé yìí pátápátá kó bọ́ sínú ẹni tó bá fẹ́ bẹ́ẹ̀ kò ní ìkẹ́kẹ́ tó ṣèjú bí yóò kàn sọ pé kún fàyàkùn ayé ò tó bẹ́ẹ̀ àti tó bọ́ tí ó bẹ́ẹ̀ bọ́ ẹ̀ sí ìlú ẹni. ọ̀dọ́ ọ̀fẹ́ dìde ni ó kàn sọ gbà wọ́n kí mo sọ fún kí ni ìkú gan sọ ọwọ́ tó wá sọ ní ìgbésùn níbi ẹ̀sìn rẹ̀ tó fẹ́ ṣe pẹ̀lú ọba jẹ́dàá píríncípù kan ní wípé ìlànà amòròyìn ìdá àwọn ọ̀gá ṣe à ń àyà fún dada òkú ìfọyà fún tó bá lé nǹkan tó bá bá ìlànà amòròyìn ìdá àwọn ọ̀gá ṣe à àyà fún dada òkú ìfọyà tó bá sì lé nǹkan tó bá bá ìlànà amòròyìn ìdá àwọn ọ̀gá ṣe à àyà fún dada òkú ìfọyà tó bá sápò nǹkan tó kó mọ́ ṣẹlẹ̀ sí ọ tó bá padà ṣẹlẹ̀ sí ọ ìlànà amòròyìn. استيقظ شيئا أن يقول له خيرا ìmánì rẹ mùsùlùmí lókùn sílẹ̀ pírísìpù kan ló ń tẹ́jọ́ fún ara kọ́lọ̀ wà lọ́wọ́ sọ̀hánù ìtàhálà ó jẹ́ ká gbọ́lẹ̀ dáadáa ó jẹ́ ká gbọ́lẹ̀ dáadáa ìdí láyé tààlà àyà àti amẹ́nulẹ̀ yẹn ibẹ̀ náà láti máa tẹ̀síwájú lọ́la àyà ninety one ló ń tọ́jú ìgbìmọ̀ náà kọ́lọ̀ wà lọ́wọ́ sọ̀hánù وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه وسلم أجمعين والسلام عليكم ورحمة الله وبركاته نعم